أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحابه ومن والاه السلام عليكم ورحمة الله وبركاته شامل مدين هذا الله سبحانه وتعالى atọrọ ìkọlọ́hún àti kẹfọ́n nígbà muhammed sallallahu alayhi wa sallam àtàwọn sọ̀hábà kẹrọ àti àwọn tí wọ́n fi dáadáa tẹ̀lé wọn. àbẹ̀lẹ̀ ọba subhanahu wa ta'ala ike ní kọ́mọ́tà ṣe àlékún ìkẹ́ àti ìjẹ̀rẹ̀ mọ́ ní dúdú yẹn. bí òṣèjú wa lórí dáadáa láàárọ̀ tẹ̀lé yìí kò fi ọ̀pọ̀lọpọ̀ àánú àti orí rẹ̀ kò fi ṣe wá. náà láti máa tẹ̀síwájú ó dúdú ìmúnà rí bẹ́ẹ̀ láti máa tẹ̀síwájú nínú tíráwá tí a ń tú lọ àlùmọ́gbìn fìsíkì hajj wàlúùmọ́rọ́ ẹ̀wò a máa tẹ̀síwájú lẹ́nu yìí láti ibi tá a ti pè ní ṣùrùtù hajj ánilọ́kọ̀ yìí tá a bá yẹn tó fẹ́ ṣe hajj lórúkọ ẹlòmíì èrò mọ́jẹ̀mú wo ni ó wà lọ́rùn rẹ̀ sọ̀rọ̀ kí n sọ fún wa báyìí nísìnyí àti sọ̀rọ̀ ń pa wípé àlìsí ìjáàrò ká lọ háyà yàn ibi alọ gbà yàn gbé bàbá wa ṣe hajj èyí tá a ṣe sọ lọ́wọ́ ni pé ní lágbọ́dá kan dìde àbí lágbọ́dá rà pé lágbọ́dá bá wa ṣe kèsì pé alọ háyà rẹ̀ gẹ́gẹ́ bí òṣìṣẹ́ pé wọ́n lọ bá wa ṣe èyí ń sún bọ̀ wá lọ́tọ̀ sọ èyí tá a sọ lọ́wọ́lọ́wọ́ ni kí ni o èyí tó ṣe pé ní kí wọ́n lọ bá ẹlòmíì ṣe hajj bóyá pẹ̀lú àṣẹ ẹni tí nǹkan ṣe tí ò ní kápá àbí pẹ̀lú àsọ̀ọ́lẹ̀ rẹ̀ oyè báyìí nísìnyí àbí ọmọ ìkan náà ọmọ ẹni lọ́kàn rí pé mi lágbọ́dá ìwọ ni mo fẹ́ ràn lọ wọ́n lọ bá ṣe nǹkan báyìí fún lórúkọ bàbá mi ó ti yọ nísìnyí sọ àwọn àfa wọn láwọn mọ́jẹ̀mú rẹpẹtẹ tí wọ́n kà á lẹ̀ lábẹ́ rẹ̀ náà àwọn díẹ̀ díẹ̀ ti ṣe bí ẹni jáde nínú nǹkan tá à ń sọ àmọ́ kákan tuntun mẹ́ńṣọ̀n ní ògèrè báyìí náà aláwọ̀ kan bẹ̀ ni pé ní alámùrù bìlhàjì ọgbọdọ àṣẹ wípé ní kán bá òun ṣe hajj àṣẹ wípé ní o àṣẹ pé ẹ bá mi ṣe hajj ó rí pé àdẹ̀sọ ọdún kan bẹ́ẹ̀ lánàá náà gẹ́gẹ́ bí nǹkan táwọn apá kan náà àwọn àfa onímọ̀ tí wọ́n sọ fún wa wípé ní irú nǹkan bá yóò lẹ́tọ̀ọ́ kí ẹnìkan kan wá bẹ́ẹ̀ nìkan ṣe hajj àti pẹ̀lú àṣẹ rẹ̀ torí pé ní ìṣe lẹ́tọ̀ọ́ fún un láti délé dè wọn nìyẹn wà níyà bàtú la tẹsibítù ilà bìl amọ̀ lágbọ́dá wa délé dè mí lágbọ́dá wa wà lẹ́yìn mi àbí lágbọ́dá wa wà rọ́pò mi bì kàwá ìtọ́ yẹ kí n ṣe irú nǹkan bẹ́ẹ̀ ò lè ṣẹlẹ̀ àfi pẹ̀lú àṣẹ ẹni tọrọ náà bá kàn ó yẹ báyìí lẹ́sìn àfẹnitọ́ bá ṣe pé ní àlùwárì ẹni tó jogún òbí rẹ̀ tọ́wọ́ rí pé nítọ̀ bàbá àwọn ọkọ̀ àṣẹ lẹ́ka àwọn òṣèhájì àwọn ìgbéra àwọn ṣe hajj fún àbó ṣe ìwò òun kóun ṣe hajj fún bàbá àwọn láì ṣe kí bàbá àwọn pàṣẹ rẹ àbí ìyá náà dẹ̀ ni ó ti yé báyìí nísìn tó bá ti pẹ̀lú àwọn tí ó jogún ẹ̀ torí pé àwọn àdìsí tá à ń lò ní bí àdìsí obìnrin kọ́sí àmìyà àtàwọn míì náà sáfà abdulhamid abbas sọ yẹn ó rí i pé ní gbogbo wọn náà bí ẹ̀gbọ́n mi bí bàbá mi bí ìyá mi lọ́pọ̀lọpọ̀ rẹ̀ tó túmọ̀ sí wípé ní àwọn èèyàn ebi tí ọmọ ìyàwó ti jogún òun náà lè jogún nígbà tí ọba sí àwọn tí wọn ó di lọ́wọ́ láti jogún ó ti yé báyìí nìkan ẹ̀hẹ̀n bẹ́ẹ̀ dẹ̀ ọmọ náà kọ́ olùjogún yóò jogún bàbá rẹ̀ yóò jogún ìyá rẹ̀ so àwọn tí wọ́n jẹ́ wárí sínú ni irú ìyẹn lọ́fọ̀ àtà àti sọ pé ní ẹni tí a fẹ́ lọ ṣe hajj lórúkọ rẹ̀ ó pàṣẹ bẹ́ẹ̀ o kò pàṣẹ bẹ́ẹ̀ o téèyàn bá ti pẹ̀lú wárọ́sà nínú àwọn tí ó jogún rẹ̀ kọ́ o ìyẹn lọ́ bá ṣe hajj ó ti yé báyìí ní sẹ́ ọgbọ́dọ̀ sí pé ní pẹ̀lú àṣẹ nínú nǹkan tí àwọn apá kan náà àwọn àfáà sọ ó yé báyìí nísìnyí hmm. so lọ́dọ̀ àwọn tí wọ́n jẹ́ ṣáàṣàn yíyá àti hanabila ohun tí wọ́n sọ ni pé ní mọ́mẹ́ta wà lámúyẹ̀ ọ̀jù ẹni tó bá kú tí ò wá sí hajj ọ̀kọ̀dùwọ́ jábà àlẹ́ ilẹ̀ hajj ó rẹ̀ sí pé ní hajj ti sọ̀rọ̀ yàn lé lórí agbẹ́bí kẹta àti lálàyé lánàá èrò yóò hajj àní wọ́n bá ti hajj ni ó sàtọ́ọ́lẹ̀ rẹ o kò sàtọ́ọ́lẹ̀ rẹ ẹlẹ́ẹ̀kejì àníyà àníyàn tí afẹ́ lọ fi bá ẹlòmíì ṣe hajj àníyàn wọn jẹ́ àníyàn ẹni tí à ń lọ bá a ṣe hajj ni kò ní jẹ́ ti àwa tá à ń lọ oyè báyìí nísìnyí tuntun wá rí bẹ́ẹ̀ yóò wá dà níyẹn nì èyí tó dáa jù tó lọ́lá jù á ń yẹ kó làbí lìtáàni yìí kó wí jáde lórí ahọ́n ẹ̀ wípé labẹ́yìká nkùlẹ̀ ọlọ́run mo jẹ́ gbé rẹ fún lóko lágbájá asọ́fẹ́lá náà abáfẹ́lá náà ẹ̀ sòǹkàtà kan fi kún lórí gun bí yìí ni pé ní láàyè labẹ́yìká nìkan ni àti máa ń gbé ohun àníyàn jáde béèyàn ọba kírun àkìtún amọ̀síkínú àkìtún gbé ohun àníyàn ìrún jáde mọ́ pé ọlọ́run mo fẹ́ kírun àyílà mo fẹ́ kírun àlátàrí ó ti yé àmọ́ ń bi iṣẹ́ ájì ńkọ́ ò á wá wú ìsínú òun náà dá lálàáfíà àtọ̀tà burú ń bẹ̀ tó ti rà ẹni sùn òdì méjì òjò bo hajj kí á jì wọ́n jẹ́ dandan kí la gbàlóyè pẹ̀lú eléyìí aibil mẹ́ẹ̀l ní pẹ̀lú dúkìá owó wa fàlàwù àhàjà fàkìrọ̀n àwòrán ìrọ̀hù tọ́ba lọ wá aláìní kíkọlọ̀ bá wọn ṣe hajj àbẹ́lòmí nú àwọn tó ṣe wípé ní hajj sọ̀rọ̀ yàn lọ́rùn wọn àwọn àfa sọ fún wa wípé ní hajj wọn ṣe kí ni o ájì wọn ọ̀dà tó mọ́sítẹ̀sì sálẹ̀ ọkàn wa pè fún lágbàdá bá mi ṣe kèsì pé bóyá wa kówó lẹ̀ ní owó ẹni nì àbẹ́nìkan náà tí ó jogun rẹ̀ lọ́wọ́ kó owó òun lẹ̀ tó ti yé. fàyín tabarọ alhaji anu jumari nafsidi tá a bá rẹ ni pé ní òun fẹ́ balagbada ṣe hajj òun ló tún wá kówó lẹ̀ lápò ara rẹ̀ fúnra ara rẹ̀ lámùyẹ́jú hàtà yahoo jabi mẹ́rin asu àwọn àbá àtúntò wípé ní kọdá tó ájù wọn lọ kọ lẹtọọ àtìgbọtọ bá tó mú nínú owó ẹni yẹn ẹn wà ánú fatul qadir wọn ni wà á lẹm ànàfàtọ ìzáyé kóònù àtìtàrí nẹfẹkọ tìmí mẹrin àlérè wọn ni mọjẹmú pé kí ẹni tá a fẹsẹ hajj lórúkọ rẹ kó lè bá a ní hajj nínú ẹ ní wípé kó ti pé èyí tó pọ̀ jù nínú owó tẹ́ni tó fẹ́ lọ ṣe lórúkọ ẹni yóò kó lọ́wọ́ nínú owó ẹni tó pa á láti pé lọ́ọ́ bá ń ṣe ni òtù yẹ báyìí nísìnyí. Hmm? àwọn ṣáàtàyà ànábìlà àtàtọ́wọ́ obìnrin hajj mi ìlú wa ti wọ̀rọ̀ ìrírí sàwa òǹbìmọ́lìhí àwòbìmọ́lìhí màhájú òjò ànìhò àwọn ní wípé kéèyàn kàn ṣe tọ́lọ́run lára ìṣe hajj lórúkọ ẹnìkan bọ́yá ẹni fẹ́ jogún ẹni tó kú ló ṣerú nǹkan báyìí ni o àbẹ́lòmíì náà ló ṣe é ni o pẹ̀lú owó ara wọn àbí pẹ̀lú owó ẹni tán fẹ́ ṣe hajj lókọ rẹ̀ ò lọ ó túmọ̀ sí pé ní táwọn afá kan ọ̀lọ́ òun àwọn kan lọ́gbẹ́ gbẹ́rin o àwọn kan ní ọ̀lọ́. العجز المستدام من وقت الإحجاج إلى وقت الموت nínú mọ́jẹ̀mú tá a ti kà sẹ́yìn òun náà ní pé ní ìdágara tí ò dé kẹ́nìyàn ó lè lọ yàtọ̀ sí ikú ọ gbọdọ̀ fi pé ní ìdágára àwọn máa kọ̀ntínú kèé láàrin ìgbà tó yí àkókò hajj àkókò tó bá tẹ̀lé ní hajj bá ti bẹ̀rẹ̀ ọ̀hún èyí tó fi kú. èyí ò ní pé ní tí àìní ìdágára tó dẹ́ni ìhun gúnlẹ̀ tó bá lọ kúrò kó tó di kú láti bá a ti hajj ọ̀nà yẹn kò lẹ́tọ̀ọ́ eléyìí ni wọ́n mú sáfẹ́ àtọ̀kọ̀rọ̀pọ̀ àwọn àfáàsọ̀ imam ahmed àti imam isaac bin ọlọhàwé ìgbẹ́bí kẹta sọlánà wọn ni láti lè zimu wuli àádá kádà kọ́dà àwọn kòtò yìí ni kò ṣe dandan lọ́rùn rẹ̀ ojúbù lọ́cọ́sìrì kọ́bìlà lẹ́xìjà ojúbù lọ́cọ́sìrì kọ́bìlà lẹ́xìjà kí ẹ sì tó wà kótó dìgbò ọ̀rìn ní hajj falaw ahajja sọ̀xíhù lọ́yọ̀rọ̀mù fún ma caajisa láì sí tó tọ́lá láàfin àtúntẹ̀ kò ṣe ọwọ́ arẹ́ lómi fọlọ́ báwọn ṣe hajj wa nígbà tíyẹn wa bẹ́ẹ̀ tíyẹn wa lọ tó kù ń lé tán ni ìdágara tẹ̀wá dé bá ọlọ́tún ọgbọ̀dọ̀ fi pé ní ntí ò lójú kó lọ ọ̀hún ó ti wà nílẹ̀ tó tóbi pé ó rán èèyàn ni ádámù sọ̀rọ̀ ti lè ojúrọ̀ nínú ẹ̀bá kan náà òní pé ní kọ́mọ̀ wípé a sanwó iṣẹ́ fún ọ kọ́mọ̀ ní mọ́jẹ̀mú àbíkó náà wọ́n pè wọ́n gbowó iṣẹ́ ọ̀làwùsá ẹ̀jẹ̀ ọ̀rọ̀ jùlọ nù tọ́ba lọ ayé ẹnìkan tọ́ba sọ fún pé ní ìsà àjẹrùsù kàlántà ó jà á ní ibi kẹ́dá lẹ́yìn jùsù hajjuhu ànú. ẹ o wọn ní pé tọ́ba lọ ayé ẹnìkan tọ́ba sọ fún pé ní ẹ mo fẹ́ fún ọ lówó iye báyìí pé kọ́ bá mi ṣe hajj kẹ́kẹ́ bí owó sẹ́ẹ̀rẹ́ wọn ní tọ́ba yẹn kọ́ o kò lẹ́tọ̀ọ́ eléyìí tá a wí yìí lọ́dọ̀ mọ́mú ahmed fìdímọ̀ṣẹ́hórí ànú wa ìfẹ́ àkọ wà ẹ̀hẹ́n ní ẹgbàá wàmí lọ́dọ̀ mẹ́mọ́ ahmed náà wọ́n ní jawazu istihijar lilhaj ẹ̀ǹta wẹ́pẹ́ alẹ́ sikini alẹ́ háyà yẹn tá a dẹ̀ sanwó fún ìkọlọ̀ bá wa sí hajj wa. Hmm? ẹlẹ́ẹ̀kẹ́jọ́ ń bẹ̀ ayé hujja rọ́ọ̀kì bá ní ilé tasa alimẹ́ẹ̀lì kó ṣe wípé ní kẹ́nìyàn ó ṣe hajj rọ́ọ̀kì bá lẹ́ni tó gun nǹkan gun kọ́mọ fẹsẹ̀ rìn lọ tí owó òun bá tó nígbà tó ń pè ní bàdá ìwé olùfàwáìd nínú ẹ̀ bákan náà alhaji rọ́ọ̀kì bàní kí yẹn ṣe hajj lẹ́nu tó gùn kan kódà kó sì pé ní ó pa á láṣẹ ìgbénu kọ́dọ̀bá kọ́dọ̀bá àwọn ṣe hajj wa ọwọ́ kó tó lè fi gùn kan fún un àmọ́ òun wá fẹsẹ̀ ní lọ owó tó kù ní òun ní ọrùn rẹ̀ lọ́wọ́ kó o sáà ti ṣe hajj lẹ́nu tó gùn kan ní èèyàn sanwó fún tó ti yé báyìí lọ́sẹ̀ àyẹ̀fọ́ jà á nínú mi wọ̀tọ̀ ọ̀dà ẹ̀ńtà afẹ́ràn ní hajj ìlú wo ló wà ẹ̀ńtọ́ fẹ́ràn yẹn náà ìpẹ́rọ báwọn ṣe wá ìlú wo lòun náà wà èdè náà pẹ̀lú nǹkan táwọn àpá àti ṣe lálàyé ṣé ìlú tó wà yìí tá a bá wò síra wọn lápèjúwe ẹnìkan wà ní íjíbítì ọwọ́ fẹ́ràn yẹn láti nàìjíríà ìwọ náà sì mọ̀ wípé íjíbítì súnmọ́ sàwùdí ju nàìjíríà lọ ẹ̀ńtọ́ fẹ́ràn láti nàìjíríà yìí bóòlù kò ti ṣe ṣé láti nàìjíríà yẹn ló ti gbéra ni ṣé dèbí owó tí ó gbé láti nàìjíríà náà san fún ni àbówó tí ó gbé láti ibi tó ń wà. àfa sọ ọ̀rọ̀ yìí náà àwọn kan sọ wípé ní ntọ́dà jù òun ni wípé kọ́sán owó wò fún un tó máa gbé láti àpèjúwe nàìjíríà ń bí ìdílé sàwọ́dì àǹkan ní rárá níbi tó wà òun gangan òun náà ní kí ni o èdè ibẹ̀ ní kí oṣù sanwó yẹn. Hmm? bákan náà àyù rímà mílẹ̀lmí kọ́ọ̀t kó gbé aṣọ ara mi rẹ̀ láti ààyè láti bí mi kọ́ọ̀t kí ló pè ní mi kọ́ọ̀t ibi tí wọ́n ti máa wọ aṣọ ara mi ó ti yé báyìí nísìnyí tó ó kó oríṣiríṣi tàwọn ará yámọ̀ ní bẹ́ẹ̀ tàwọn ará mẹ̀dínà sáà máa lọ mọ́ta òun náà bẹ́ẹ̀ tó kọ́mọ̀ bá wa dàpọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa tó máa ń kó wa mẹ̀dínà bíi wọ́n lọ gbé wa ọ̀nà mẹ̀dínà tó mẹ̀dínà ìrìn ọ̀padà wa ń lọ ó lọ dúró fún àwọn èèyàn tí mọ̀dúnú jáde òtí yóò wà nísìnyí tọ́mọ wa ń lọ sí mọ́kà wọ́n wà gba mí kóòtù táwọn ará mọ̀dínà ó ti yóò tọ́ nípa nǹkan bíi ayé mi mi kọ́ ti àmìrì èyí ni pé ní ibi tó jẹ́ ààyè tí ẹni tó pa á láti ẹ̀kọ́ bá òun ṣe hájì wá ló ṣẹlẹ̀ something báwo ló ṣe ń wọ́ kìnnìbọ̀ tó kọjú rẹ̀ sí mi yìí. ó ń ṣe fún ìrìn náà nǹkan tí à ń tẹ̀síwájú láti máa ṣe ní àlàyé òun náà lè gbé ní lápèjúwe nísìnyí ó òun tiẹ̀ ẹgbẹ́ bá ń ṣe hajj nígbà tó ń dọ̀hùn lọ́ba tó gbé ìgbà fóun oṣù ọ̀run múra náà papọ̀ ìyẹn dẹ̀ ní àṣẹ tọ́pa ni pé kó bá òun ṣe hajj nìkan ó yẹ wáyé nísìnyí níta ń sọ ń bẹ̀ òun ni pé lápèjúwe hajj ifrod hajj nikan ló ní báwọn ṣe òun wá sí tàmọ́tòrán wípé ní kí ni o bóṣù hajj bá dé tá a bá ti wà láwọn àkọ́kọ́ ọjọ́ hajj òun ọ̀kọ́ ṣe òmúra náà tó ń bá parí òmúra àwọn tán òun wá sí kí ni o òun wá òun aṣọ tó bá di àyámù ẹ̀ òun kí wọ́n sá lọ gbé ìrọ́mù ọ̀fún ṣe hajj ti ẹni mìíràn àwọn àfáà ní lamuyẹkọ hajjuhu anhu irú hajj tó bá ṣe òun hajj wọn lọ torí pé nǹkan tó kọ aláṣẹ ọ̀tọ̀ ni nǹkan tó bá ṣe kọ́ ọ̀tọ̀ ni أن يحج النائب بنفسه إن عجنه الآمر ẹni tí ọfẹ délé ofe òun ni kó ṣe ájì òun fúnra ara rẹ tọba ti rí pé ní ẹni òun ní pé ìwọ ni ọba mi ṣe tí ọkàn kówó fún pé ni ráyìn náà àwọn èèyàn mi kò sì ṣe mo sì fẹ kó ṣe owó rẹ rí ẹ bá wa ṣe ẹbẹ ọsẹ hajj ló kọ rẹ sòtí ọba sọ pé lágbọjá ìwọ tó mo kó fún gẹgẹ ní kó lọ ṣe é tí ọba sọ bí kọ o ẹ irú nǹkan báwọn ọsẹ ní tíyẹn ò lè kó fún àmọ tọba sàdá yẹn rí méjì lọrọ àwọn àfa ń bẹ aláàkọ ń bẹ ní pé ní ṣàkóso ó ṣe àdáyẹrí ẹni ìmú gẹ́gẹ́ báyìí pé ìwọ gẹ́gẹ́ láyẹ̀ ìwọ gẹ́gẹ́ ni àṣìṣẹ́kọ̀ bá wa ṣe tó bá ṣe bẹ́ẹ̀ fún corruption kò yí sọ́dọ̀ ẹlòmíì òun náà ni ó ṣe ẹlẹ́ẹ̀kejì ìlzámù sí mẹ́tàkùn amẹ́lì kò sọ fún pé ní ilé ájì yìí ẹlẹ́kùn ọmọ fi kọ́ yín lọ́rùn mo fà á lé yín lọ́wọ́ ẹ bá yanjú ẹ̀ lórí gun bí yìí náà kí ni o òun ni ó ṣe kí ni o òun ni ó ṣe gẹ́gẹ́ bí nǹkan tí àwọn àfa ò ní mímọ̀ sọ alẹ́ yóò ti dà náà ibù àjàkùn ẹnta anukọ̀rọ̀ báyọ̀ ṣe hajj kọ́mọ bá jẹ́ alájìjẹ́ tòtò bá lọ sọ́hùn kó tó dára fa ọwọ́ lọ súnmọ́ obìnrin hmm? ẹ̀ńtọ́ràn ní hajj wọn ní hajj o o ti bá jẹ́ ẹni òun jẹ́nu nì àmọ́ gbogbo owó tó wá ná títí débi tó ti lọ súnmọ́ obìnrin nígbà tó wà nù àṣàrà mi tán òun náà dà padà torí pé ọ̀tẹ̀lẹ̀ ntẹ́ni òun sọ yóò wá parí alihajj fa síbi hajj tó bàjẹ́ òun yóò parí ẹ̀ hmm? tó yẹ báyìí nítorí tòyọ́ wa san gbèsè hajj míì fẹ́ ni òun ó ti jẹ gbèsè lẹ́nu torí pé hajj wo wà rẹ́kọ́dẹ̀dì fún ẹni ni ó ti ba ìṣe hajj òun jẹ èyí kẹbi mọ́jẹ̀mú bákan náà adamu ni mo kọ́ lẹ́fà ó mọ̀ ìyapa rẹ̀ tọ́ba ní ni kò sí báwọn ṣe bẹ́ẹ̀ náà ni kí ni o bẹ́ẹ̀ náà ni kò sí a ṣe kẹta òun lọ sí hajj kìrọ́ọ̀d àbí lọ sí hajj tàmọ́tò èyíkéyìí tí ọba ṣe tí ọba ti jọmọ ń tẹnu ń pa aláṣẹ ńkọ o tó yẹ báyìí nísìnyí kọ dáa tó kò wọlé tọba ti wá lọ sí nǹkan míì àǹfààní yẹrù dùn náà kàkọ owó tó náà yẹn yóò dá padà fẹ́ tó lówó lànàwó atájú kọ́ yìí máa wúmi rọ́bì yìí ní tí wọ́n hàn òun lọ́lọ́ ṣe ni. ó dà àwọn sáfìrì yà àtìmọ́mù ahmed ìdá àmọ́rọ́hù bí hajj fatamata tó bá pa aláṣẹ ń kọ́lọ̀ sí hajj nígbà tó ń wá débẹ̀ ọwọ́ alóṣù tàmọ́tọ́rùn hajj tọ́pọ̀lọpọ̀ ara nàìjíríà máa ń ṣe nù hajj kìlá fẹ́ hajj tàmọ́tọ́rùn lọ́pọ̀lọpọ̀ ara nàìjíríà máa ń ṣe kí ni òun náà lọ dáa òun náà lọ mo ṣàlàyé ẹ̀ nífẹ̀ẹ́ yìí pé ni wọ́n dé haram lásìkò ìgbà tí kọ́dà ń gbà mí gan ọjọ́ oṣù ajílè mọ́ ti wọlé táwọn èèyàn ti débẹ̀ lọ́wọ́lọ́wọ́ àìní tí wọ́n ti lọ àìbẹ́nà kan so àwọn tọ́ba lásìkò yìí báyìí nísìnyí màdínà náà máa ń jẹ́ ọ̀pọ̀lọpọ̀ wọn sí tọ́ba wá dé màdínà ní ẹ̀ wọ́n ṣe sìyárọ̀ kábàárì ànábì wọ́n mọ̀ lọ kírun mọ́sálásí ànábì wọ́n lọ sí kùbá ẹlòmíì wọ́n lọ jábàlú ọ̀hùd àtàwọn àyè àwọn àyè káàkiri ó ti yẹ wá nísìnyí níta máa ń fa àkókò yìí ṣe nù ni tọ́ba wá di pé ní oṣù hajj bá wá dé wọ́n wá kó wọn láti mọ̀dínà lọ sí mọ́ta wọ́n bá wá dé mọ́ta ni ẹni tó bá fẹ́ ṣe tàmọ́tọ́rùn ẹgbẹ́ rẹ̀ ṣe tàmọ́tọ́rùn rẹ̀ èyí kò ṣe ọmọra tó bá wá ṣe ọmọra tán yóò ṣe tàwáfù yóò ṣe sáyé bínú sọfọ ọdúnmọ́rùwà adẹ̀sẹ̀ kí ni akọ́ọ̀tì irun rẹ̀ kọ́ fà dán àmọ́ wọ́n mọ̀ pé kakọ́ọ̀tì irun torí pé táwa padà parí ṣe hájì tábà fà rùn ká padà wá fà sánwó àná òṣèlú àníṣe yóò wá ṣe kásà yọ̀ọ̀rọ̀ tọ́wọ́ tọ́wọ́ ti yín tán tọ̀ èlò bọ́sọ̀ lè bá wọn yọ bọ́sọ̀ ara mi lẹ̀ ètò máa bá nǹkan mi lọ ó ti yọ ẹni sìn tọ́wọ́ á di pé ní àyà mo tẹ́rí yí abáwá dé ọjọ́ kẹjọ nu oṣù zolihejà tọ̀ lọ́sàn-án ọjọ́ nì lórí ọ̀sán gẹ́rígẹ́rí lásìkò dùhà wọ́n wà jáde ẹ̀sà ṣe ìrọ́mù pé òun ti ara mi ìfẹ́ hajj ó ti yọ ọ́ nísìnyí èyí ń ní hajj àtàmàtọ́à mafhum awi i'tamara li nafsihi min al-miqat thumma hajja àbí ọwọ́ àti umrọ̀ fún ara rẹ̀ láti ibi miqat ẹni ni thumma hajja tó wá sí hajj nazar wọn ní ìwòye sí bẹ́ẹ̀ in kharaja ila al-miqat fa ahrama minhu bil-hajj jaza tó bá jáde ikú láti àyè mi court bí wọ́n ti máa gbé ìrọ́mù wọ̀ tọ́wọ́ agbáṣọ ara mi wọ̀ fún ṣe hajj wọ́n tó lẹ́tọ̀ wà láṣẹ àlẹ́ ìkọ̀ dáná kankan wọ́n ní àhọ́rọ́mọ bíi hajj mi mẹ́ka tọ́wọ́ wá sí pé nígbà tọ́wọ́ adé mẹ́ka tó sọ agbáṣọ ara mi hajj wọ̀ tọ́ àlẹ́ mi dámú lè sáré mi kọ̀ sí i pa ẹ̀ràn báwọn nítorí pé ní àyè mi kóòtù tó yẹ oye tọ̀ wàyíǹda lè hànábílà rọ àwọn hànábílà yẹ̀rù dùmínà náfà kọ́sì bí kọ́sì di mọ̀tàrọ̀ká yẹ̀rù dùmínà náfà kọ́sì bí kọ́sì di mọ̀tàrọ̀ká mi ní ìṣòro mi hajj déédéé tí ó bá fi ilẹ̀ nínú ìgbé ara mi aṣọ hajj wọ̀ òdìdí tó bá fi ilẹ̀ wọn dáadé ìdè owó ní fíìmà bẹ́ẹ̀ ní ẹlẹ́mìí kọ́sì wà mọ́kà láàrin ibi tó yẹ ti gbé láàrin ibi àyè mí fọ́tò rẹ̀ sí maka fàyíǹda ṣàfihàn yìí xìlá fún fi hàtì ṣe ìmìlẹ̀ ó jọ̀rọ̀ ó dà àwọn ṣàfihàn yìí àmì àwọn ọ̀tún bá bẹ̀rù lọ pé àṣẹ wáyọ nù ó jọ̀rọ̀ rẹ̀ hmm? ẹlẹ́ẹ̀kẹrìnlá àyè òfìrìmọ̀ bí hajj àti wà àṣẹdà kó ṣe pé ní hajj ẹyẹ ọ̀kan náà ló ṣe kí ni ló ṣe yìí rọ́ọ̀mù rẹ̀ aṣọ mi jọba gbé fún hajj ẹyẹ ọ̀kan náà ni fàlàwù àhàlà bí hajj àti àmì fún mọ̀bí ó kúrọ̀ ànàfi àwìlà àti àbí tó bá wá ti wípé ní nígbà tó wá fẹ́ ṣe la tó ṣe kí ni o tó gbá sàárà mi wọ̀ ọwọ́ pé ọlọ́run làbẹ́yìká ànfọlẹ́ àti tó mo jẹ yìí fún lágbájá wọ́n làbẹ́yìká ànàfi làbẹ́yìká làhùnmọ́ làbẹ́yìká èmi náà tó wá ṣe hajj fúnra mi ọ̀dà méjì papọ̀ láyéláyé àmọ́kọ́ wíjẹ wá wíjẹ ni òun náà ṣe kọ́ lọ ilẹ̀ ìzáàrọ̀ padà lẹ̀ sí ànàfi yìí àfi tọ́ba léyìí tóun ṣe fúnra àwọn ọ̀dà àánú kò ṣe é mọ́ èyí ló tó lẹ́kọ̀ọ́ èyí ò ní pé a kì í ṣe làbẹ́ríkà fún hajj méjì ní ẹ̀yọ̀ kan ó yẹ ṣẹlẹ̀ bí gàtí aṣọ náà nù. ìsìláàmù náà ibi wà ní àmì nínú tọ́jọ́ mọ́jẹ̀mú ẹni tí ó pè lágbájá bá wa ṣe hajj ló kọ́ lágbájá àbẹ́ni tóun náà fẹ́ ṣe hajj ló kọ́ ẹlòmíì nì wọ́n gbọ́dọ̀ jẹ́ mùsùlùmí fàlàyé fi hajj fàlà yẹ fi kùn lè hajj mínà lè káfí lè mùsùlùmí kẹfìrí ò lè bá mùsùlùmí ṣe hajj mùsùlùmí ò sì lè ṣe hajj ló kọ kẹfìrí oyé ìsìláàmù ohun tí ọba ti sí ń bẹ kọdà hajj wọn ò ní dúró kò sí hajj ń bẹ nù ni àwa nígbà náà pé kódà tó fẹ́ fi fẹ̀mí rẹ̀ sínú ìsìláàmù ni òun náà ti máa ṣe mùsùlùmí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ náà àwọn afẹ́ràn ní hajj ló kọ ẹnìkan ẹ̀ ń ṣe eré ẹ̀ anyị tanra mbara ẹ̀ lẹ́ ń bára dáadáa káàkiri lọ ìwọ́ náà ká lọ kájọ lọ wò ka ìjọ tẹ́lẹ̀ náà àṣìlú hùmọ̀ yi méjì onílà káyìn ayé àṣìlú àmìrì tí asàsọ́ọ́lẹ̀ wípé ní ni kó mójútó ìṣe àbẹ́lòmíì náà ẹ̀tọ́ fẹ́ pààyàn láti pé ẹ bá wa sí hajj fún lágbọ́dá kó ṣe kí ni o kò ní láàka ẹ̀kọ́ méje wéèrè níta sọ ni pé ní lákọ̀ọ́kọ́ ẹ̀tọ́ fẹ́ sọ àsọ́ọ́lẹ̀ ìpè ní kábàáhùn ṣe hajj kọ́mọ̀ṣẹ́ ìpè ní kó tó di kó kú ó ti ya wèrè kọlọ́bẹ́ ẹ̀ńtà afẹ́fọ́ aláṣẹ bá wa sí náà kọ́ o kó náà méje wéèrè lẹ́ẹ̀lẹ́dìmọ̀jìnnú náà láyẹ̀ sí hajj tó bá ṣe fẹ́ lòmíì kò ṣe kí ni o kò lálàáfíà òun ká fún ẹ̀ sọ́nà ní hajj náà lákìn làwọn ọjà bẹ̀rẹ̀ hajj ọ̀rẹ́ mẹ̀tìrínú kọ́bìlà tó rú ìjùnà oníhe àmọ́ tí hajj bá sọ̀ràn yàn fún ẹ̀ńtọ́ ya wèrè kó tó di pé wèrè ní ṣe wà á mọ̀rọ̀ wà lé yìí wòlò àákìlú ayò hajj ànihu sọ tí ẹ̀ńtọ́ wá jẹ́ gádíà tó ní láyàká ìwà ni ẹ bá wá sí hajj ló kọ́ lágbájá hajj ń ṣe kí ni o hajj ń wọlé tàmíyízù náà ibì ẹ̀ńtọ́ afẹ́kú délé wa fọ́ bá wá hajj ló kọ́ wa kọ́dọ̀ tó mọ̀ tó sì ìdán a kì í rán ọmọdé lọ́ba wa sí hajj ádámù lìfàwà kí àkókò hajj kọ́mọ bọ̀ ayé tẹ̀ kú wíìtì lu kó fi bẹ̀ àrọ̀fà èyí ni pé ní kéèyàn wá mọ̀ mọ̀ kọ́mọ lọ sí òkè àràfà tọ́ba irú nǹkan báyìí yóò da owó nì padà àmọ́ tọ́ba pé ní nǹkan bẹ́ẹ̀ wá tẹ̀lé tí èsìkò ń ló fà á fúnra rẹ̀ kà mọ́rọ́dín bọ́yá àárẹ̀ ló dé wọ̀sùkútùn àǹbààyìn àbọ̀ lásìdẹ́ǹtì làm yóò dìmí ní nàfàkọ̀ òun kọ́ ní oṣù kìíní o òun kọ́ ní oṣù dọ̀mọ́n òun kọ́ ní ọ̀sán owó ní padà tó dùn kọ́ ní kìíní o òun kọ́ ló mọ̀ ẹ́ mọ̀. kó ṣe wípé ẹ̀ńtọ́ fẹ́ràn akábàwọn ṣe hajj yẹn kọ́mọ̀ ní kápá àti lọ àti sọ̀rú nǹkan báyìí náà ní àyèmáyé tó bá ti ṣe àlàyé rẹ̀ ìmí tó kù àlìsí ìjáàrú lil hajj àsọlẹ̀ kan yìí pé ní orígun ọ̀tọ̀ gan-an òun náà lè léyìn òun náà àlìsí ìjáàrú lil hajj huwa ghayru niyaba eléyìí ọjọ́ wípé lágbájá rẹpírẹsẹ̀ntì lágbájá háyárìn lélẹ́yìí àyàn ni a lọ pé bí òṣìṣẹ́ abáwá ṣe kí o. ya ìdílé ìdèdè. فالنيابة يأخذ فيه النائب نفقة الحج على قدر الحاجة tàbá ńlágbọ́dá rẹpírẹsẹ̀ntì lágbọ́dá ń bí iṣẹ́ hajj yìí déédéé owó tí ó ṣe hajj tí ó nà lọ tí ó nà bọ̀ kọ́dà alẹ́ ẹsímẹ́tì ẹ̀ èyí lówó pléènì yìí báyìí ni èyí ló fi jẹun lọ́hùn àtàárọ̀ àtàlẹ́ àtọ̀tàn tó mọ̀ jẹ yìí báyìí ni ìná ìlú náà ń kọ́ bóyá aṣọ mélòó lọ fẹ́ kó lọ́wọ́ ṣe aṣọ tó dọ̀hún tó fọ̀ ni àbí èyí tó ní fọ̀ ṣe kálaṣọ tó dọ̀hún tó ní fọ̀ ni àjẹpọ̀ fẹ́ kó aṣọ báyìí lọ́wọ́ nù ni èyí wọn tọ̀ àmọ́ ọ̀dọ̀ wọn faṣọ àwọn báyìí wọn faṣọ lọ́hùn ni lóòótẹ́lì tí wọn bá dé sí iye báyìí tí wọn máa faṣọ ọ̀sánwó rẹ̀ hòtẹ́ẹ̀lì náà kọ́ ilé ń gbé hòtẹ́ẹ̀lì ẹ̀rọ àdáyà ń kọ́ ọ̀dà tó gbogbo àwọn nǹkan nìyí wọ́n ṣe kíni wọ́n jọ ẹ̀sìmẹ́tì wọ́n jọ lágírímẹ́ntì lé lórí wọ́n sì èdè tọ́ba jẹ́ tọ́ba jẹ́ nìyá tọ́ba jẹ́ pé nìyá bá nù ó rẹpírẹ́sẹ̀ntì ẹ̀ mìíràn yìí ìsọ̀rọ̀fín wọlé àtẹ̀kẹ́tì ẹ̀rù tó wọn nínú náà pa ẹ̀ńtà àárọ̀ lọ kó ṣe kíni kò nínú ìnáà ẹni tì í náà kọ́ olóòtú ní sáwọn tí owó ń bá wá sẹ́kù rọ́dà owó wọn dá padà ń tiẹ̀ ẹ̀ńtọ́ba rẹpírẹ́sẹ̀ntì ni ẹ̀ gbogbo tán bá wá kó fún un lówó ojú ọ̀nà ìpínfín lọ tọ̀ tọ̀láwó máa tà tó bá wá kú wà ó ṣèrọ̀ àbí wọ́n dè mọ́lẹ̀ wọ́n dá agúnlẹ̀ wọn òjọ́ lọ àbí wọ́n dá adó sọ́hún àwọn mọ́rìndọ̀ àbọ̀ sàárẹ̀ àwùjọ sọ̀rí kí abọ́ sọ́nù ọlọ́mọsọ̀ wa nù kò sí sàn padà o kò sí kí ni o kò sí sàn padà. amalisi ijaru amma lo haya ne lagbada ba shi aba shi haji fa yutabaru fihi shurutul ijara maje mu tin ben bi haya ne ki lagbaja agba olosise gbogbo maje mu ni kilo la ma consider nbe èló lowó iṣẹ rẹ agirimẹnti bàbá wa ni ayọ̀ǹda fún kọ́ ná àwọn owó ní bó ṣe wù ú àkọ́láṣẹ̀ mọ̀ sọ fún pé báyìí báyìí báyìí ọ̀dà ìgbà tó lọ gbé ìjìnà àfàṣiṣẹ́ sáyẹ̀tì ní iye báyìí lówó ṣẹ́ yìí ọ̀tán kò sí pé ẹjọ́ pé dáadáa mọ́ ṣe kó tó ṣàn àbí kíní kankan ọ̀tí háyà rẹ̀ ọ̀tí yẹ báyìí nísìnyí tọ̀ wọ̀tàwá sùn bí ìfì náà ọlọ́ ìrìhá ọmọ fọ́dọ̀lá fáwọn a wọn dá adúró lọ́hùn ẹ́ àbí òun náà sọnù àbí owó tí yọ ná owó òun sọnù mọ́ lọ́wọ́ fọwọ́ fi bọ̀ mẹ́ni ọrùn ẹ̀ lọ́wọ́ ọrùn ẹ̀ ní kí ni o ọrùn ẹ̀ ẹnjìníà tí wọn náà bá ń ṣiṣẹ́ ẹtì kó gbowó fún tán ọwọ́ nígbà náà tó ní dínkù ẹ̀hẹ́n rẹ̀ tó ń lé rẹ̀ ètò ó ti yẹra ṣọ́kùnmòhò ìdájọ́ rẹ̀ àwọn àfa onífíkè àwọn àfa wo ní mímọ̀ ìdájọ́ ọ̀pá afẹ́ háyà yàn fún hajj yìí wọ́n lọ́rọ̀ méjì lé lórí aláwọ̀kọ́ ni pé ní yẹjúùzù wọ́n lọ lẹ́tọ̀ọ́ alẹ́ háyà yàn fún pé àwa wa ṣe hajj ló kọ́ lágbájá àbí wa ṣe hajj ló kọ́ mi nígbà tí yàn bá ṣe tó bá dá gara tí ò ní kápá àti ṣe eléyìí ni mọ́sáàb mọ́mọ́lìkì ìmọ̀ọ́mù ṣáfì àfàfẹ́ ibùdó mọ́nzir wàhíhìdá riwáyà tẹ́yìn ní àná ahmed ìkànnú ẹgbà méjì tá a gbà wá sọdọ imam ahmed muhammed ló ń sọ yìí. alikọ́wùlù sáà ní ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì láàyè júùsù wọn ní ọ̀lẹ́tọ̀ọ́ ká lọ háyà yẹn fún ṣe hajj wàhùwà mẹ́sàbù abi hanifata wa ìsúhàkọ́ eléyìí mẹ́sàbù abu hanifa rárá ẹ̀ lè háyà yẹn rárá o ẹ̀ lè yẹn fún ṣe hajj afa ìsúhàkọ́ bùnú rọ àwẹ̀ yẹn àná sọ́dún kan bẹ́ẹ̀ ẹ̀gbà wẹ́ ẹlẹ́ẹ̀kejì tó wá lọ́dọ̀ mọ́mọ́ ahmed nìyẹn oye wọ́sítẹ́dẹ́lẹ́ lùkọ́ ìlú nàbìrì jàwá sí bìtáàlì ẹ̀rí àwọn tó ń sọ wípé ní alẹ́ ayáyàn mọ̀nàkàì ẹ̀rí wọn níbọ̀ wáyé aláwọ̀kọ́ ni pé ní ànábìsọ pé iná àkọ́mọ́ àkọ́sùn àléhi ajọ́rọ́n kìtàbùlọ́ ntọ́lẹ́tọ́jú tẹ́ẹ̀lì gbẹ̀sán tẹ́ẹ̀lì gba owó ọ̀yà lé lórí oná ní kíni o ìṣẹ́ra ọlọ́run ní bùkọ́ olùgbà wọ́n gba kílò fún mi wọ́n gba ṣe nǹkan báyìí fún mi mo fún ọ ní nǹkan báyìí àlùjọ́ọ̀lù nù ní gbọ́ àlùjọ́ọ̀lù òun ni pé ní tọ́ ọ bá ṣe nǹkan báyìí wọ́n fún ọ ní nǹkan báyìí tọ́ ọ bá ṣe kí ni o tọ́ ọ bá ṣe nǹkan báyìí wọ́n ṣe kí ni o wọ́n fún ọ ní nǹkan báyìí pé alákòójúwe a ìyẹn wá fóònù mi ẹni tọ́ bá sì bá mi rí wọ́n fún ní iye báyìí jọ́ọ̀lù nù ní a ta mọ rúkìá nù yín ẹ bá wa kà á fún ẹni tí ejò sàn yìí á fún yín nìkan báyìí wọn náà sọ àbá nẹbi gbà alárùkù kí ẹ ti bí kìtà àbílà nígbà tó ń ṣe lùkìyà fún yẹn pẹ̀lú tíra ọlọ́run alukur'an wà á kúbọrú bí dáìlì kẹlẹ́rẹ́ ọ̀sán fọṣọ wàgà hóm wọn dẹ̀ sọ bẹ́ẹ̀ fún nẹbi ànẹbi rẹ kíni o ní wọn kọ̀rẹ́ ìnàkúlẹ̀ mẹ́ jáza fi ni nìyẹ́bẹ́ jáza fi ni wọn ní gbogbo ntá abalẹ̀ yẹn láti bá yẹn ṣe kọ́ wo àlè háyà yẹn di rẹ̀ náà ẹ̀rí tí wọ́n nu. wọ́tẹ̀dẹ́lẹ̀ lùkọ́ ìlú náà bí ádámì jàwáàzì bìtáàlì àwọn tó sọ wípé ní láyéláyé àlè háyà yẹn ẹ̀rí tí wọ́n náà rèé. حديث عبادة بن الصامت رضي الله عنه قال قلت يا رسول الله حديث أبو عبادة قلت في الجلون رجل أهدى إلي قوسا أبني كان لو أبو مني آه ọ̀run ọ̀run ọ̀fà nínú àwọn tí ń kọ́ wọn ní alukùránì wàlẹ́ ìtàsí bímọ ẹ̀ kì í sọ wọ́n ló fún mi o ṣé kí n máa fi dàgbéjọ́nà ọlọ́run ànábi ní nkúntà tó ṣíbù àǹtòtò wù ọ̀kọ̀tọ̀ wùkọ́ mi náà tọ́balẹ̀kọ́ wá wù ọ́ kó wọ́n wú nǹkan lé ọ lórí kó lóṣù tán wí lọ lórí láti lọ́nà ti wí fún ọ fàkàbàlì àgbà àkúyàdá àgbàdà pé àdúrà gbọ́ ń tọ́ bá rí bẹ́ẹ̀ pẹ̀lú àwọn olùkọ́ ìrẹ̀lẹ̀ àdúgbò náà sẹ́lẹ̀ àdéhùn fún afá osùmọ́nù fún àásí ike wà tẹ́kìs mu azinan láyé ojú alá azánìbi àjọrọ̀ tọ́ọ̀bù àyẹ̀ mú azinu tí ọmọ bọ́ ọkùnrin mú azinu tí ò ní máa gbowó ọ̀yà lórí irun tí ń pè òun náà ní ọ̀yàn ó ti yé báyìí nísìnyí wọ́n ní ẹ̀rí àwọn nù irú ẹ̀rí yìí làwọn àbá àti wọn sọ wípé ní tá a bá ń kọ́ mọ̀ ń kéwú ìjẹ́ àlegbowó àbẹ́ àlegbowó àwọn tó nípa àlegbowó inú ẹ̀rí iná ni wọ́n lò àwọn tó nípa àlè gbowó inú ẹ̀rí àwọn tó ń là lè gbowó yìí ẹ̀rí àwọn tó ń là lè fi ìjárọ̀ fún iṣẹ́ ájì yìí ní làwọn náà lò wọn áwùlà àmì ìtọ́jú àjù òun ni pé ní ká kọ̀sídà mọ́síláhà ká kọ̀sídà kí lápẹ́ ìwò ẹ̀ ń tá a fẹ́ fẹ́ kọ́ wa lọ iṣẹ́ wo gan ní ṣe ti mú jẹ ẹ̀mú wálé fún un ìtàfẹ́kọ́ lọ ṣe yìí òun láti fẹ́ lò òun láfẹ́kọ́ lọ ìdàgbẹ́ kọ́ lọ ṣe yíyí tí ọba gbowó iṣẹ́ tá a rán ẹbí rẹ̀ gan wọn ò ní jẹun òun ló sì wá òun ní aháyà tó iṣẹ́ yìí ìdáná ọ̀gbọ́sẹ́ àbá ti wà ń sọ pé ní kò sí ìjọba tí ń sọ wípé ní ẹ̀tọ́ ọmọ èèyàn kan mùsùlùmí rè lórí nǹkan báyìí wọn là ìkẹ́ àwọn ọgbà nì ẹ pé bẹ́ẹ̀ tí mọ́lẹ̀ mùsùlùmí ìdílé owó mùsùlùmí wọn fa àwọn mùsùlùmí lówó ń bẹ kọ́ra bí yẹn bá jalè wọn kàn fojú ti ọwọ́ rẹ̀ wọn tún fún lẹ́tọ̀ rẹ̀ ń lé owó mùsùlùmí tí o sì rẹ̀ wọ́n nísìnyí fa làbá tàbílí ṣe ìjárè ọ̀tàgùn bẹ ká háyà yàn ọlọ́ba àti hajj bàjẹ́ lóòótọ́ olódodo oṣù hmm? bá yàn ṣe ó ṣe kí ni o ó sì sanwó ọ̀yà rẹ̀ fún. adé àbùsítàkàrọ̀ nínú tá a fẹ́ fi kún lórí gòyí òun náà ni àwọn ẹ̀kọ́ ìrìn àjò ṣíṣe ẹni tó bá jáde fún ìfẹ́ lọ sí hajj lákọ̀ọ́kọ́ ní àyókù lè sọ níyàtà lílá ìka àlà torí ọlọ́run dáníyàn rẹ̀ ọ̀dà dáníyàn rẹ̀ ọ̀dà kó mójútó wípé ní òun sọ àníyàn òun níbi kárí mi àbí ká gbọ́ ọ kó kìkì ọkàn káàkiri pé áà alágbádá mi lọ hajj ààrẹ rí ni aláàjì ni wá ó sì dá kéèyàn túbá níbi àwọn ẹ̀sẹ̀ téèyàn bá tún kọlù kò túbá tọrọ àforíjì wọn jẹ Allah subhanahu ó di nǹkan mélòó ó di nǹkan méjì ìkíláàsù níyà dánìyàn rẹ ọmọ jẹ́kọ́jọ́ pọ́n lọ ṣe ìbáàdà fún Allah subhanahu wa ta'ala ni àsọ̀bẹ̀ ń dọ́wọ́ ní inájọ́ friday bí àbá ọ̀nà ó jìnnà ju kí yẹn ṣe é ṣe kárí mi lọ owó yóò ju kí yẹn ṣe é ṣe kárí mi lọ bákan náà kó túbá tọrọ àforíjì níwájú Allah torí pé bídọ̀ ń lọ ọlọ́mọ fi ẹsẹ̀ yẹn bí yàn ọlọ́mọ fi ẹsẹ̀ yẹn bọ́lọ́mọ fi bí o àyè tó lágbára ni bọ́lọ́mọ bá fi ẹsẹ̀ bí yàn wọ́n lọ́ọ̀yà lómi òde ó sì lọ di kẹfẹ́rí ọlọ́ni ọmọ yẹ kúrò bí ìmẹ́ẹ́n tọkọ dẹ̀ hábi tọ́ amẹ́lúhu ẹ̀ ń tọ́ bọ́lọ́ ṣe kẹfẹ́rí lẹ́yìn nígbà gbọ́ngàn iṣẹ́ rẹ̀ bàjẹ́ orí báyìí àbúrò níbẹ̀ o tọ́lá àforíjì wọn jọ ọlọ́run darí hajj

nǹkan báyìí lè bá ń fún lágbádá àbá fáwọn èèyàn náà wọn dúkìá náà dúkìá mi gbogbo tó bá fi tọrọ ní dúkìá rẹ kọ́mọ̀ ti túlù tó lọ ìdá kan ìdá mẹ́ta ìdá méjì tó kù fílẹ̀ fáwọn tó jogún rẹ àmọ́ wàá bùkátà sí kí ni o pe àwọn ẹlẹ́rìí wàá yẹ túbà mẹ́lẹ̀ àwọn dúkìá tó bá ní kọ́kọ́ kalẹ̀ wà mẹ́lẹ̀ náà ti ń da omi dùyó ni wà àmàlẹ́ ìntàwọn kókó lẹ̀ wàá yẹ tata ma amin ahali yìí ara alẹ́ mi ẹ̀yọ́ ọmọ mi ṣe ń sẹ̀yìn oríjì mi ọlọ́run kò oríjì gbogbo wa ẹ̀dá kan yọ̀ ǹda mi fọlọ́ ẹ̀yà mi fọlọ́ fún ànábì ara àdúgbò náà ó ṣe irú kan bẹ́ẹ̀ pẹ̀lú wọn ọ̀kúlù mọ̀ bẹ́ẹ̀ náà hu wa bẹ́ẹ̀ náà hu mọ̀ àmẹ́là gbogbo ẹni tí ìbáṣepọ̀ bá ń bẹ láàrin wọn àti wọn tọ̀ lẹ́yìn náà fún mọ̀yẹ̀ tàzáwọ́dù bí náfàkọ́ fi hàlàyé ìná kó wá fi parẹ́ léṣe. oyè wọ́yẹ́ kó sọ fọ́kọ̀ àjẹsí ní ìyá àkọ́ lùmọ́ kọ́dù yóò rí dolahu awolé kọ́tì yìí. tí bá wá ń lọ owó tó ju iye tó bù káàtà ti lọ ní kókó lọ́wọ́ ọ̀gbọ́ béèyàn bá ń lọ owó tó ju iye tó bù káàtà ti ní kókó lọ́wọ́ nítorí pé àyè bá a mọ̀. ìjóhun àbáwọn tó ń fẹjọ rìn papọ̀ nìkan ó dé sí wọn ọlọ́kọ̀ sọ àná kó bò wá kọ́dà kó mọ̀ jẹ́rìí àjò hajj náà bọ́ọ̀bá ń tíráfù létí létí ra wọn náà gbìyànjú pé owó tó ń lọ́wọ́ ju tó lọ torí ó dẹnu mọ́tò kọ́kọ́ wọn jù bẹ́ẹ̀ lọ àbí kò ti mi ń lọ bẹ́ẹ̀ mọ́kò ogun kan náà méjì àbí bíi mẹ́ta tó ti bákan náà ni pé ìrìn padà máa wọ́ mọ́ọ̀yàn lọ́wọ́ bó ṣe fẹ́ gbà onímọ̀kàrà rí bẹ́ẹ̀ mọ́ ìkanjú lè gún rí pé ah ó dọ̀bù ló wà yìí láti ojú oníṣẹ́ ń lọ sí lọ́rin a ó pe ní a ah, láti ẹ̀pẹ́ síbàdàn three five láti ìbàdàn sí lọ́rin four thousand òfojúwò bẹ́ẹ̀ nígbà tó dé ìbàdàn tán lórí yìí pé ní àwọn mọ́tò ta sí ìbàdàn mixra tó yẹ fún ogun àsìkò ọdún làwà odò ọ̀bùwà tí gbogbo ẹ̀ dí ó bù kátà sí fún ogun ọ̀kadà ọ̀kadà sí ní owó dọ́gbù ní ọgbà kọ́dà tó gbàjú dọ́gbù lọ ọdún dásìkò ọdún lọ́jọ́ láfẹ́fẹ́ owó dọ́gbù ní ọgbà ọ̀yà owó dọ́gbù tó fẹ́ gbà àwọn olóṣèwárí yẹn ó ti yẹ báyìí lẹ́sìn sòyìn mú owó ẹ̀ sà ó mú lọ́wọ́ torí pé gbogbo èèyàn kan ní ọ̀bọ̀ ọgbọ́n oyé pé oní ní àdùnní ọ́ tó àmọ̀ tọrọ lọ́wọ́ wọn islam ò sì fẹ́ kí èèyàn mọ̀ tọrọ ẹ̀fẹ̀ bùnmi ẹ̀dáfẹ̀ sànù mi kọ̀dá tó torí pé àbùkù tí ń bẹ́ ń bẹ́ ìjọmọlúàbí tí ó bàjẹ́ òun islam ń pariwo eléyìí fún wa sọgbẹ́ yẹn bá wà lọ sírú hajj bọ́nà ti jìnà tó òun lọ́wọ́ dáa jù ó ti yé báyìí nísìnyí wọn náà fi ẹ̀ dáa ní àwọn tó kù ọkọ̀ dìgbò kálukú ọkọ̀ kan lágbájá kọ́ à wọ́n ti lọ ra nǹkan lágbájá kọ́ à wọ́n ti lọ ra nǹkan àwọn ọkọ̀ náà wà ní lọ báyìí ìlú lọ́wọ́ á kó lọ́wọ́. òtí wọ́yẹ́ turuka ní ayélujára ilẹ̀ sàkọ́tà fún mi ẹ̀jẹ̀ ọmọ títí tí dé kọ́ ọgbọ̀dọ̀ gbogbo ẹ̀ náà kalẹ̀ kọ́dà tọ́ba dórí fún rẹ̀ kọ́ tọba fi wá gbẹ́sẹ̀ lé nǹkan ọ̀gbun rẹ̀ àdúrà tí ó ṣe lè fi bisimilá tọba ti gbẹ́sẹ̀ lé gbẹ́sẹ̀ kí ni bisimilá ọ̀dà nǹkan ọ̀gbun mi la wá gùn níbi táwa bá yẹ wá délé nìyí nǹkan ọ̀gbun méjì la máa gùn alákọ̀ọ́kọ́ mọ́tò ẹlẹ́ẹ̀kejì pléènì gbogbo bí tọ́ ti fẹ́ gun mọ́tò gbogbo ẹ̀ ló ti dárúkọ ọlọ́run kò ṣàdùkárò gbogbo bí ó ti wá gun pléènì náà kọ́ ábẹ̀lẹ̀ ẹ̀kan ẹ̀rọ ṣe gun pléènì fún yẹn bá lọ àbí méjì dàrí tó bá ní sọ́kùnfà láàrin ìyẹn ẹni sìn tí ò bá lọ ẹ̀ẹ́dàkú sí nàìjíríà yẹn láàyè kàdé tí ò bá bá nàìjíríà yẹn láàyè tó máa gbé lọ sọ́run dáadáa kì í yẹ kí bóyá bíi turkish airline egypt airline qatar airline àbí nǹkan kan bẹ́ẹ̀ lọ bá bá lọ ìyẹn ẹni sìn sọ̀rọ̀ bí tó bá ti ní sọ́kùnfà wọn ó máa dún bẹ́ẹ̀ agun lẹ́ẹ̀kejì tó bá débẹ̀ náà kọ́ oṣù bisimilá yóò tàbí kọ́ ọlọ́ngbà tó bá kó gbẹ́sẹ̀ lé fàyídà sàkọ́rọ̀ alẹ́ yìí tọ́ba ti wá balance tó ti jòkó sínú mọ́tò àbí nù plane fàlíyẹ̀kùn kó sọ pé allahu akbar allahu akbar allahu akbar subhana alẹ́dí sàkọ́rọ̀ lánàá hàdá wàmà kúnnà lahu mukọrinin wà iná ilà rọ̀bìnà lamukalibun àfọ̀mọ́ ọlọ́wọ́n ọba wa ọba tó ṣe ilé yìí rọ̀ fún wa wàmà kúnnà lahu mukọrinin à ní kàkà ẹ̀ lẹ́tìtẹ̀ rọ̀ fúnra wa. وإنا إلى ربنا لمنقلبون أدعو لهم وضع لا شريك له اللهم إنا نسألك في سفرنا هذا البر والتقوى ọlọ́run ọba wa à ń bẹ̀ ọ́ nínú ìrìn àjò wa yìí àlìbírọ̀ à ń béèrè dáadáa lọ́wọ́ rẹ kó o bùn wa wọ̀tẹ́kùwà àti ìpáyàwó ọlọ́run wà mí ni làámẹ́ lè máa tẹ́rùdọ̀ mọ́tà bùn wa nínú iṣẹ́ bùn iṣẹ́ tó bá fún ọ tá a bá rí ṣe èyí tí wọ́n lọ́wọ́ ọbọ̀ yọnu sí àlàhùnmá hàwìn àlẹ́ iná sáfàrọ̀ náà hàdà ọlọ́run ìrìn àjò wa yìí táfù má sàṣẹ ẹ̀rọ fún wa nǹkan lọ́wọ́ bá ti ìrìn àjò rẹ fún ọlọ́run yóò dààmú yóò fìdí náà ọlọ́run fìdí náà ọlọ́run dàwà láàmú. lọ́dà kékeré ni ọmọ ìjà kókò mọ́ sí gbùrùgbùrù lójú ọ̀wọ́ lásán kọ́ mọ́ gàn ìyẹn ní nǹkan méjì ọ wọ́sùwì àná bọ̀dáhù jíjìnà rìn àjò wa ọlọ́mbà wa kàkó kí ni súnmọ́ rẹ̀ èyí ni pé nígbà míì láti bí yìí sí ayé tó ń bẹ̀ mú lè súnmọ́ tóun ó lè jìnà kí la gbà lérò wàláì wàhálà ó sì bá yàn lọ́nà àbáyé tóun náà kọ́ là ń lọ nígbà míì sí wàhálà ó dá yàn gúnlẹ̀ níbi kẹtẹ́ wàá jókòó fáá títí ìjọ ọkàn báyìí ni láàrin bí a bí kan lọ sí lọ́rin báwọn wọn ní six thirty ni mọ́tò gbéra fáàtì àwọn náà fẹ́ gùn lọ ìtàrẹ́tì káwọn máa dára wa dúró kọjá wọn bá lọ jù kákan lọ dàrẹ́tì wọn àfa àdìpàkì six thirty mọ́tò ti ń lọ lọ́rin gẹ̀ sí de nígbà tó dé àdó àdó fèrò àdó fèrò àdóbi tú àwà sí mbẹ ọ̀dà àdúgbò ẹ̀fọ́ lọ́wọ́ pé ọwọ́ àrọ̀ láti wà ǹjẹ́ mọ̀ nso nígbà tó dé sáyé dodo mọ́lá mẹ́rin ọ̀tá mọ́ dodo mọ́lá ń jẹ́ fẹ́ràn mo dùnmọ́lá ìwà tó dájú dùnmọ́lá tó takú nù nù ìsọ̀rọ̀ bí fọ́ àtàlọ́ àtàlọ́ mi. àti fóńgòrò ẹ̀pẹ́ láti ayé tóró àdé mọ́jọ́dá àti lo mọ́dà five hours ọ̀nà jẹ́ àwọn lóde ibi tá a wá wà ó káṣẹ̀ wá rí nǹkan kan jẹ àwa rí nǹkan kan jẹ. tí n bá fọ́tà gbọ́dọ̀ jẹ́ fún ẹ̀rín ọ̀kọ́ ọ̀hún pé a lájẹ́ yìí àwọn tó ń ta kòrónù. <laughs> ẹ̀wọ̀ fòrónú ice cream ṣùgbọ́n wọn ń lọ jẹ wíkọ fi sínú wọn náà wò náwà àfẹ padà sí ilé ilé ìṣe padà sí àti dágbére ń mọ́tò sì ni mọ́tò lọ́bàjẹ́ lẹ̀ yìí tábà nígbà wálé wá jẹun tábà mọ́tò padà a sì lè kọ́ ara lé wá bọ́ tẹ́lá fún wá sí ọtún àbí ọ̀tún.

àbí nǹkan tó dé bá pílẹ̀nì pé náà pílẹ̀nì yóò lè tún lọ báyìí ojú ọ̀run ọ̀dà ẹ̀sọ̀kalẹ̀ ẹ̀ sọ̀rọ̀ lẹ́lẹ̀ ní àbí pílẹ̀nì gan wọn bùkọ́ tàbí kọ́lá lé ti gangan wọn ti tó ti fọ́ọ̀tì kan lára rẹ̀ wúrọ̀ àwọn kan báwọn náà ni. alahuma anta sọ́hìbù fi sáfẹ́rì wọn kọ́ ní ìfàkùfẹ́ ahàlì ọ̀rọ̀ wọn bá wa ìwọ àwọn ará ilé wa bani sàlámù ojútó wọn alahuma ẹni àwùjọ bí kẹmi wàásà ìsẹfẹr ọlọ́wọ́n ọba mò ń wọ olólùṣọ́ níbi wàásà kíni pẹ̀lú wàásà àlùwòrán tatu fìlì àrùdí àlùwòrán rọtí fìlì jàbẹ̀lì téèyàn bá rìn lórí ilẹ̀ ẹ̀yẹ rìn bí ṣe máa tẹ̀sẹ̀ ẹ bọ́ra wọn tíyẹn ni wọ́n mọ̀ wọn hmm? téèyàn máa làágùn máa dààmú ònà ń pè ní àlùwòrán bá wà ń àpáta títẹ̀ èdè kọ́ àwọn tó ń kọ́ tètè mọ̀ tẹ àkọ́tà mọ̀ tẹ nǹkan kan mọ́lẹ̀ ń òun náà pè ní àlèwò rúrọ́tù òtìyẹ lẹ́nu nǹkan ní ṣókí gálọ́pù wọ́n já sí kòtò wọ́n ṣe kinní kan ọlọ́run ṣe kinní o ọlọ́run àwọ̀ olólùsọ ń bẹ̀ tó dáhùn kan báyìí máa ń jẹ́ kára ọmọ òrùn kára máa nìyẹn ni wọ̀ká ẹ̀ẹ́dà sí mọ́ńdọ̀rọ̀ ìbànújẹ́ tí ó padà máa dé bá wíwó yẹn ọlọ́run sọ wa ń wọ̀sùn olùmọ̀kọ́lẹ́bí fìlímẹ́ẹ̀lì wẹ̀d ahẹ̀l nínú dúkìá nínú ara ilé wa ìṣẹ́ni padà bú ọ̀rọ̀ mọ́ta sọ wọn bẹ́ẹ̀. ọ̀yùsàhábù sàhálìlù wọ tẹ̀kìbír fúlámà sọ́ọ̀dà mẹ́kánà mọ̀tẹ́fìá ibi tó bá ga nígbà tó bá wà lórí rẹ̀ tó wà lórí gegele kó ṣe kí ni o kọ́ máa ṣe ìgbọ́rọ̀ tóbi ìṣẹ̀lá ìlàhà ìlàlá wọ tẹ̀sibíir kọ́mọ sàkọ́mọ ọlọ́run ìdá abakọ̀mọ káyánà ìmọ̀ nìkọ́fìdọ̀ nígbà tó bá wà láwọn àtàlẹ̀ ìtàlẹ̀ hmm? òkè òkè àwọn ń pè ní gegele ńgbà míì àwọn tó bá jẹ́ bí àwọn òkè díẹ̀ díẹ̀ pé kí wọ́n wà lókè wọn ní gegele wọ́n wà lẹ́lẹ̀ láwọn àwọn ìsàlẹ̀ bí kòtò ìgbé kó wà ní kòtò wà ní kiri kan tẹ́yìn bá wà níbi tílẹ̀ bá ti wà nù lẹ́lẹ̀ kí eléyìí tá a wí ló ń bọ̀ kọ́ ló gbà wá ó dàpọ̀ ọjà ìbí rúbin abdullá rọ́dì yọlọ alùhùmọ̀ wà gbọ́ ọ̀húnmọ̀ ó ní pé ní kúnná ìdásọ ìdínà kàbẹ́rìnà ó láwọn fẹ́ rí yìí báwọn bá ti gòkè tó ga àmọ́ ṣe kí ni o àmọ́ gbọ́lọ̀ ń tóbi wàyí dà nàzánná tá a bá ti wá sọ̀kalẹ̀ síbi tó jẹ́ pé ó nọ́mà àìlè lẹ́lẹ̀ ni sàbáhánà àmọ́ ṣe kí ni o àmọ́ sàfàmọ́lọ́ wàyí dà nàzánná màzílà tó bá sọ̀kalẹ̀ síbi kan bí a pẹ̀lú sílẹ̀mù ẹ̀ oníṣọ́pọ̀fà kó fi kéde àwọn òbí kẹ́lí máa ti láyé ta mẹ́tì ní sọ́ọ̀rì máa kọ́là mo wọ́ lọ́wọ́ mo wá ìtọ́ pẹ̀lú ọ̀rọ̀ ọlọ́wọ́n ọba tó pé níbi aburú ntọ́lọ́wọ́n ọba dá ànẹ́bí ni pé tíyẹn bá fi irú nǹkan báyìí gbogbo tíyẹn bá dé sí tó bá sọ̀kalẹ̀ tó bá kó sí aburú kan ní kọlu tí tí èkó mẹ́tẹ́ mọ́ báyìí rẹ̀ lọ. Hm? ọ̀sán àyùsọ̀rọ̀ mi náà dùá fi sàfàlì náà fi hì kó jẹ́ ká dùá wọ́n kọ́ nígbà tí wọ́n ti rìn àjò kó sàdúrà fúnra rẹ̀ kó sàdúrà fáwọn òbí rẹ̀ kó sàdúrà fún gbogbo mùsùlùmí torí pé àbúrò rẹ̀ gbà wá fún ànábì sọ pé tàlásùdà àwa ti ń mùsùtàjà dà àwọn àdúrà mẹ́ta àtẹnbẹ́tọ́lọ́wọ̀n ìsàlàyé mọ́ gbà wọ́n láṣẹ́kẹ́ fi hìn kò sí èméjì ní bọ́lọ́wọ́n gbà wọ́n dáhàwọ́ fi mọ̀ fún àdúrà ẹni tá a yàn jẹ́ tá a tàbòsí fún wàdá àwọ̀tún mùsáfìrì àdúà onírìnàjò wàdá àwọ̀tún wàlídì àlà wàlàdìdì àdúà tóbi ọmọ bá ti kọ́ mọ́ lábílẹ̀ ẹjọ́ mọ́ àdúà káwọn òbí máa ṣàdúà fún yín ẹ̀wọ̀ lọ́ọ̀hì dáadáa bẹ́ẹ̀ bá ọ̀gbọ́tẹ́ dáadáa ṣe kí ni o àdúà mẹ́tẹ̀ẹ̀ta àwọn èèyàn fi ní kéèyàn lo opportunity ni ó ṣe kí ni o kó lo opportunity yẹn kí kóhun ṣe ìrìn àjò kó máa wá ṣàdúà kọmọdé kí ni o kọmọ ṣe àdúrà bákan náà àsọlá tó fi sàfà ìrún kíkí nínú àjò bó ni ó ti ṣe aláṣọ fi kọ́ sọ̀rọ̀ sọ̀lá alìkìtàbù ọ̀sọ̀nàtò wà lẹ́jùmọ́ ìtọ́jẹ́ ẹ̀rí wa níbi pé onírìn àjò ó gérun rẹ̀ kù ọlọ́sọ̀nà alukur'an anábìsọ̀bẹ́nu hadith àti pé àdúgbò mọ̀ panupọ̀ lé lórí lọ́rùkùr'an ọlọ́niwá ìdá bọ̀rọ̀ tún fi lárùn فليس عليكم a أن تقصروا من الصلاة ọlọ́run ní tẹ bá ti ṣèrìn àjò lórí ilẹ̀ tẹ́ ń káàkiri fàríṣà àríkùn jùnà kò sí láì fi lọ́rùn yìí kò burú àǹtẹ́kù sùúrù mìíràn sọ́lá àti kẹgẹ́ àwọn àrùn kù. nínú súnà àá sọ ń rẹ̀ ẹ̀gbà wá lóríṣiríṣi ọkọ̀ pípa afa abdullahi bin umar rọbi ọba alhuma wa rọba ọhuma ó ní òun bá nẹbí rìn nírìn àjò kan fàtàna láàyè zidu fi sáfàrí àlàrọ kàtẹyìn bá nẹbí bá wà lájò kìí kí jura ká méjì lọ òun bá ọbákàrì náà rìn òun bá umar náà rìn àti òkú náà rìn wa aisha bí ọmọ lọ́wọ́ sáré ha tó sọ yìí bukari wọn ni asọ́láàtú awùwálùmọ̀ àkóyọ̀dọ̀ tẹ̀rọ irun nígbà tọwọ́ kọ́ wá tán kọ́ sí lọ́nà yẹn sáka méjì méjì ni fa òkèrò sọláàtì sáfàr wà òkè mọ sọláàtì xadọ̀ lọ́tọ́ padà wáyá sọláàtì òní ní àjò ó rí mẹ́rin ní méjì méjì wọn ìrún ntọ́wà lé ọ̀padà ọjọ́ mẹ́rin mẹ́rin fáwọn ètò yìí ọjọ́ rákà mẹ́rin afáàbẹ̀rẹ̀ mọ́sẹ̀ wọ́n ní gbogbo àwọn tá a gbọ́ ìmọ̀ lẹ́nu wọn tá a rí ìmọ̀ ipe ògùn tó bá fẹ́ sí ìrìn àjò àyè sọ̀rọ̀ sọ̀la ó ṣe kí ni o ọmọ kíkọ sùrù tó bá ti jáde ní bùyúùtù lùkọ́rí àti lẹ́tì yẹ kúrújú mìnìhà àwọn ilé gbèríko tí ó fi fìlú rẹ̀ lẹ̀ afáwọn ansan mari fẹ́ lọ́la lọ́dọ́ ó ní òun kírun pẹ̀lú ànábì ní màdínà òun kíráka mẹ́rin nígbà táwọn adézóló fẹ̀lẹ́ ifá ànábì kíráka méjì wàkàzáàdì kẹ́lí musa àfẹ́rẹ́ bákan náà tó ní pé ní ọjẹ́ ẹ̀tọ́ kò sábòrú ń bẹ̀ fún arìnrìn àjò àyẹ́jùmọ́ abẹ́yẹn ọ̀dúnrún ìwà wàásù ó ti kí ni o kò sì dámú láàrin òun àìláta látàrí wàlùmọ́ oríbi wàlẹ̀ ẹ̀ṣá kọ́dà ti kí ni o ó sì láàrin mọ́gbígbà àti ìṣááyì náà tó bá wà ní àjò ìdá tájà lè dáre kí a fi sàfàrí yìí tó bá bùkátà sí òun tàbá ìnú ìrìn àjò rẹ̀ sàwa ó ń dámú tẹ̀tẹ̀ bí mi náà ó ta àfẹ́ dámú pé ó kí zúrí àti áfírí ó kì í sí ọwọ́ ìwé ìwé dúrì ẹ́ dúrì fẹ́ẹ̀ tán ló gbé sí ni àbúgbò sí pé ní àkìrì fẹ́ wọlé ó sì yẹ wà nísìnyí ẹ̀ ẹ̀rí eléyìí òun náà ni nǹkan tí afa abu umar gba afa anabi tari yẹn o yẹjumẹ ọgbẹyin ẹni maghrib wọlé ẹṣá anabi máa kí magriba ti sáyé papọ̀ ìdájá dàbí ìṣẹ́yìí nígbà tí iná ti bá jẹ́ kí ni o ọba alágbá pẹ̀lú rẹ̀ ìmọ̀ mi kọ́ ìwé dáhùn sọ̀rọ̀ ọ̀hún ọ̀lọ́ lizard al-ma'ad wọ́n ní ìmọ̀nà nẹ́bì nínú ìmọ̀nà fi lára nẹ́bì fi sáfárì yìí àdéfisọ́rù alẹ́lfàrù òun náà ní pé nínú ìrìnàjò o ka gírun dandan a ti gbọ́ orí pe ànẹ́bì wá kí na síwájú ìran ọ̀ràn yàn ní ìrìnàjò àbí náfìlà lẹ́yìn rẹ̀ ó yẹ báyìí إلا ما كان من الوتر وسنة الفجر أفي وتري أنا بمن كنت راكو أتراك أتدي الفجر أما نافلة لن يعيلا أبي بفا عيلا نافلة لن يعيلا أبي بفا لساري أتبي أبي لهم أنا بسكنو أبي سيني إني أجو أتي كني إنو وتري أتنو أكاديل الفجر nílé àti lájò àníbi ìfilẹ̀ ọ̀kọ́lá àìdùn ó sọ bákan náà pé ní wàhálà wọ zọhìr eléyìí tó gbajúmọ̀ nù ìmọ̀nà nẹ́bì pípa nẹ́bì tẹ́ rí yẹn o kèé kírun kankan síwájú ìrun ọ̀ràn àbí lẹ́yìn rẹ̀ ẹ́ wàlámìẹ́kùn wàlákìn lámìẹ́kùn yẹn náà mìíràn tọ́tọ́ wẹ̀ àkọ́bùlá ha wàlà bàdá ha فهو كالطول مطلق لا أنه سنة راتبة للصلاة ها با كين كان وكين وكان بين نافلة أنا بيقف وين أما ẹ kàn fẹ́ yan ni kìí ṣe ibi taa tá a mọ̀ yàn lẹ́yìn irun kọ̀ọ̀kan ní ọ̀jẹ́ ó ti yé àfàkùsọ lẹ́ẹ̀kan sí kí wọ́n sọ àfihàn rahman allah báwọn sọ wípé ní ọ̀fẹsẹ̀ múlẹ̀ nẹ́bì nígbà nẹ́bì tẹ̀ o ìmọ̀ yàn náfìlà lóru wàhùwà yóò sọ nígbà tó máa ń kí kọ́sùrù ètò àwọn ará àjùmọ̀ àfi sọ sọyìn buhari sọyìn muslim lọ́dọ̀ àfàwà àìmù rúkùn rọ̀bíyà kọ́nà bá nìyọ́nù sí olóhùn rà nẹ́bí ìsọ́lì ṣubú hàtàbí lẹ́yìn ànábì yẹn náà fìlà lóru fi sáfà nínú àjò àlàzọ́ àyọrọ ìlà tìhì lórí nǹkan ọ̀gbìn rẹ̀ fàhádà kìyàmù lẹ́yìn olóyìn tó ṣe ń kọ́ kìyàmù lẹ́yìn rẹ̀. àrígbà wa lọ́dọ̀ ìmọ̀ ahmed ibn hanbal rahimahullahu ta'ala wọn lọ sọ ìwé òfin tí yẹn bá fẹ́ tó fún òun fẹ́ yẹn náà fílà nígbà tó wà nílé àjò ìwé òfin kò ní na mbẹ wàrú wuyi anil hasan àgbà wa lọ́dọ̀ àfọwọ́ hasan basir wọn ni pé àwọn sọ̀hábà na wọn máa ṣe ìrìn àjò fàìsàtọ̀ wà wọn àti o wọn yàn náà fílà síwájú ìrún yẹn àti lẹ́yìn irú nǹkan yìí náà àgbà wa ṣẹ́yìn náà سيدنا علي سيدنا عبد الله بن مسعود أخوه جابر بن عبد الله إمام أنس ابن عباس أبو ذر عملي صحابة النبي نعم ولا عنا قو وكتابوا من به بيتين باوا لاجونا ولينا فيلا وأما ابن عمر رضي الله عنهما أما ابن عمر فكان لا يتطوع قبل الفريضة ولا بعدها síwájú ìhun ọ̀ràn yẹn tó bá ti wà lájò àbí lẹ́yìn rẹ̀ kì í tẹ̀yẹ̀ náà fílà gbọ́ bẹ́ẹ̀ bá tíráàbù tọ́ba wù ú ọ̀yàn náà fi làwọn ọ̀rọ̀ ọ̀ràn yẹn tọ́fẹ́ kí aráka méjì méjì tọ́ba sì wù ú kọ́ ọmọ yàn èyíkéyìí tí ọba àti ń kọ́ o gbogbo ẹ̀ náà ló ní ẹ̀rí kò sí àbúrú ń bẹ̀ ó ti yé fàyídà wọ́sọ̀lá bẹ́lẹ́dẹ́n fanẹ́wàlì ìkọ́ mọ̀tàbí ya akitárọ̀mìn àrùbá àti àyẹ́nin àtàmùsọ̀lá ọ̀rọ̀ àwọn afọ́ òtítù náà kọ́kọ́ fi kó wáyé náà ìpè tọ́wá di pé ní a ah, ìlú tó ń dé yìí òun ó sì lọ́jọ́ mẹ́ta jọ́ mẹ́rin bẹ́ẹ̀ òun lọ́jọ́ mẹ́rin bẹ́ẹ̀ àbí jù bẹ́ẹ̀ lọ wọ́n ní yọmọ kírun rẹ̀ pé eléyìí tá a wí ọ̀rọ̀ mọ́ mọ́lì kínú ni mọ́mú ṣáfìn àbí sáwù àti mọ́mú ahmed bin hanbal rahmanahu ta'ala abu hanifa ti sáwúrí àwọn sọ pé ní in àkọ́mọ̀ kọ́mùsà àṣàrọ̀ yahoo mọ́ni ká pé fifteen days ló bá fi wà ń lù ní àtàmà yọ parí ẹ̀ wà iná wàá dúnà dáàlì kálukú ní pé fifteen days yẹn kọ́ ọ̀sọ̀ yẹ́wọ̀n ní kíni yẹ́wọ̀n gírun nìkú eléyìí tá a wí nǹkan o gbà wá ọ̀dọ̀gbọ̀n ọmọrù afọwọ́ sàyẹ́dì bùn jùbẹ́yìn afọwọ́ alẹ́sì bùn zaka a ò fi ní ní ìṣe ọ̀rọ̀ hajj ó ní ìṣe lẹ́gbẹ̀ẹ́ kan oríṣiríṣi ní àwa tí a lọ fún ìṣe hajj ẹlòmíì ó gbé ìrìn ó ní ibi tó fẹ́ dé ó ní ibi tó fẹ́ yà àwa tí à ń lọ fún ṣe hajj nìkan àbáwá ẹlòmíì tí ò ní ẹlòmíì tó náà bá ní káwọn fi ah òun ò pé ká lóun bá ní ni òun lè yà lú báyìí fún oṣù ọkọ lọ́jọ́ tó lù kàn bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ lásàmẹ́ntì bẹ́ẹ̀ àbónì nǹkan tó fẹ́ ṣe ọwá kó láti nàìjíríà ọ̀rọ̀ pé ní ah òun kọ́ fẹ́ dé ìlú èyìnbó náà òun fẹ́ fi sàwọn fámìlì òun bẹ́ẹ̀ òun tó jẹ́ mélòó táwọn ríra wọn àbúrò kan bẹ́ẹ̀ tẹ̀ wá ń bẹ̀ fọ́dọ̀ mélòó kan kó tó ti pé wọ́n á mọ̀ bá àwọn ará abẹ lọ àbí bẹ́ẹ̀ gan ló fi àwọn jẹ̀mọ́ ìsanfẹ́jọ bára àwọn ìlọ sí hajj sí ọkọ̀ débẹ̀ yóò lọ́jọ́ mélòó kan bẹ́ẹ̀ ọgbọ́n tá a sọ mọ́tí àbí mọ́lìkì àti sáàfì yìí ni pé kálọ́jọ́ mẹ́rin ní ọba ló ń bẹ̀ àbí jù bẹ́ẹ̀ lọ kí ó ṣe kí ni o yọ padà máa kírun ni. lọ́dọ̀ àbú hanifa ńkọ́ o àtàwọn sọ̀hábà nẹ́bí abdullahi bin umar àfa sàyid lẹ́sù bùn sáà tábìlì lòun náà kọ́dà àwọn jẹ́ contemporary fún mọ́ mọ́ẹ́lì jàfà lẹ́sù bùn sáà yẹn àwọn sọ pé kí ni o pé ní fifteen days bá ní ọba fẹ́ lò lẹ́sù kí ni o nítorí máa kírun rẹ̀ pé sóye wà ní ibùn abbas afábìlẹ̀ ibùn kọ́ńtàn sáà méjì wọ́n níbi tẹ̀lé àkọ́mọ̀ tí sàá àṣàrọ̀ wàyí zidna atmọ́nà àwa ń tiwa o tá a bá sí ìrìn àjò tá a bá wá lo ọjọ́ mẹ́sàn-án á mọ̀ kíkọ́ sórò tá a bá lé sí á parí rẹ̀ ní bùkọ́ ìlú gbà wá afẹ́ àbẹ́yí hàkí wọn ni ọmọrọ rọ́jì ọba ahìwọ̀rọ̀dọ́ rọ́jì ọba ahìwọ̀mọ̀ wọn ni pé àfọ́mọ̀ bí azọ̀rọ̀bìjàn ó sí ìrìn àjò ó wá wà ní azọ̀rọ̀bìjàn fún sítàtà aṣùwòn oṣù mẹ́fà kíkọ́ sórò sọ̀lá kò kírun pé ń jìnnà kù ni wàtúwọ́lù sọ́lẹ̀ fìdálì kẹ̀kẹ́fì rọ̀ ọ̀rọ̀ àwọn àfa lẹ́ni àná nípa pé ọjọ́ mélòó la mọ̀ fi dírun fún ọkọ̀ wà ní ashworth àfa àtọkọ̀ síra inú wọn lè tó súnmọ́jú ìtọ́wò tó kìíní lìmọ́n àrọ́ọ̀dà àyù kí ma àtàrọ̀ mi àrùbá àti àyàn àyù sí mọ̀sálà ẹ̀ń tó bá fẹ́ wà lù kàn ju ọjọ́ mẹ́rin lọ kó tó kìíní o kọ́ mọ̀ ṣe kíkírun rẹ̀ pé èrò làwọn wá sọ lé lórí èyí tó jẹ́ mọ̀hàkọ̀ọ́ tèmi náà sì láìkì rẹ̀ oyè bá wọn sì gẹ́gẹ́ bí nǹkan táwọn àbá àtún sọ oyè òun ní ife ní last last twenty days bíi nìlá oyè bá wọn sì téèyàn bá ti dúró fún twenty days ó sì kíni o kọ́ máa kírun rẹ̀ pé sóyè àti lè wákàtí kan báyìí o rà pé àtẹ̀wá dáa dúró bá bíi nìlá tó bá di ní alábẹ́sẹ̀ lọ́ọ̀lẹ́ àná ọlọ́run fún aláǹfààní ṣèbí ìbùnú sùkúrà ọlọ́run fún aláǹfààní lọ́ọ̀lẹ́ tẹ̀lé إيران السفور هذا وصل اللهم وسلم على محمد عبدك ورسولك وعلى آله وصحابه ومن والاه وسبحانك